lúùkù orí kẹta. ní ọdún kẹẹ̀ẹ́dógún tí ọba tìbẹ́rù ti wà lé orí oyè nígbà tí pontiu pilatu jẹ gómìnà judea tí herodu jẹ baálẹ̀ galili tí filipi arákùnrin rẹ̀ jẹ baálẹ̀ ituria àti ti agbègbè tirakoniti lusaniu jẹ baálẹ̀ abilene anasi àti kayafa sì jẹ olórí àlùfáà johanu ọmọ sakaraya gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní aṣálẹ̀ tí ó wà ó bá ń kiri gbogbo ìgbèríko odò jọ́dánì ó ń wàásù pé kí àwọn ènìyàn ronú kí wọ́n ṣe ìrìbọmi kí ọlọ́run lè dárí ẹ̀ṣẹ̀ jì wọ́n èyí rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ó ti wà nínú ìwé ọ̀rọ̀ wòlíì àìsáyà pé. ohùn ẹni tí ń kígbe ní aṣálẹ̀ pé ẹ la ọ̀nà fún olúwa ẹ ṣe ojú ọ̀nà tí ó tọ́ fún un láti rìn gbogbo ọ̀gbun ni yóò jẹ́ dídí gbogbo òkè gíga àti òkè kéékèèké ni yóò jẹ́ rírẹ̀ sílẹ̀. Si a ó tọ́ ibi tí ó bá ṣe kọ̀rọ̀kọ̀rọ̀ a ó sì sọ ọ̀nà tí kò bá dán tẹ́lẹ̀ di dídán gbogbo ènìyàn ni yóò rí ìgbàlà ọlọ́run. Jòhánù sọ fún àwọn ènìyàn tí ó jáde lọ ṣe ìrìbọmi lọ́dọ̀ rẹ̀ pé. ẹ̀yin ìran paramọ́lẹ̀ ta ni ó kìlọ̀ fún yín láti sá fún ìbínú tí ń bọ̀ ẹ fi hàn nínú ìwà yín pé ẹ ti ronú pìwàdà ẹ má bẹ̀rẹ̀ láti máa rò nínú ara yín pé a ní Ábúráhámù ní baba nítorí mò ń sọ fún yín pé ọlọ́run lè gbé ọmọ dìde fún láti inú òkúta wọ̀nyí a sì ti fi àákélé gbòǹgbò igi báyìí nítorí náà igikígi tí kò bá máa so èso rere ni a ó gé lulẹ̀ tí a ó sì fi dáná. àwọn ènìyàn wá bí pé. kí ni kí a wá ṣe. ó dá wọn lóhùn pé. ẹni tí ó bá ní dàńṣíkí méjì kí ó fún ẹni tí kò ní lọ́kan ẹni tí ó bá ní oúnjẹ ní láti ṣe bákan náà àwọn agbowó òde náà wá láti ṣe ìrìbọmi wọ́n bi í pé. olùkọ́ni kí ni kí a ṣe. ó sọ fún wọn pé. ẹ má ṣe gbà ju iye tí ó tọ́ lọ. àwọn ọmọ ogun náà ń bi í pé. àwa náà ń kọ́ kí ni kí a ṣe. ó sọ fún wọn pé. ẹ má ṣe dẹ́rù bà ẹnikẹ́ni láti lọ́ wọn lọ́wọ́ gbà ẹ má ṣe fi ẹ̀sùn èké kan ẹnikẹ́ni ẹ jẹ́ kí owó oṣù yín tó yín. àwọn ènìyàn ń retí gbogbo wọn ń rò nínú ọkàn wọn bí Jòhánù bá ní mẹsáyà Jòhánù sọ fún gbogbo ènìyàn pé. omi ni èmi fi ń ṣe ìwẹ̀ mọ́ fún yín ṣùgbọ́n ẹni tí ó jù mí lọ ń bọ̀ èmi kò tó ẹni tí tú okùn bàtà rẹ̀ ẹ̀mí mímọ́ àti iná ni yóò fi wẹ̀ yín mọ́ àtẹ ìfẹ́kà ń bẹ lọ́wọ́ rẹ̀ tí yóò fi fẹ́ ọkà inú oko rẹ̀ yóò kó ọkà rẹ̀ sínú abà yóò sì sun fùlùfùlù nínú iná àjóòkú. ní ọ̀nà yìí àti ní oríṣiríṣi ọ̀nà mìíràn Jòhánù ń gba àwọn ènìyàn níyànjú ó sì ń sọ̀rọ̀ ìyìn rere fún wọn. ní àkókò kan Jòhánù bá Hẹ́rọ́dù baálẹ̀ wí nítorí ọ̀ràn Ẹrọdíásì ìyàwó Fílípì arákùnrin rẹ̀ tí Hẹ́rọ́dù gbà ó tún bá a wí fún gbogbo nǹkan burúkú mìíràn tí ó ṣe Hẹ́rọ́dù wá tún fi ti Jòhánù tí ó sọ sẹ́wọ̀n kún gbogbo ìwà burúkú rẹ̀ nígbà tí gbogbo àwọn ènìyàn ń ṣe ìrìbọmi jésù náà ṣe ìrìbọmi lẹ́yìn náà bí ó ti ń gbàdúrà ọ̀run ṣí sílẹ̀ ẹ̀mí mọ́ fọ̀ wálẹ̀ bí àdàbà ó bà lé e lórí ohùn kan wá fọ̀ láti ọ̀run pé. ìwọ ni àyànfẹ́ ọmọ mi inú mi dùn sí ọ gidigidi. jésù tó ẹni ọgbọ̀n ọdún nígbà tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ ọmọ jósẹ́fù ni àwọn ènìyàn mọ̀ ọ́n sí. Si jósẹ́fù jẹ́ ọmọ eli ọmọ mọ́tátì ọmọ léfì ọmọ mélíkì ọmọ jánáì ọmọ jósẹ́fù ọmọ mọ́tátíyà ọma amosi, ọmọ náhúmù ọma esili ọmọ nágáì ọmọ mátì ọmọ mọ́tátíyà ọma semehi ọma jósẹ́kì ọma jódà ọma johanna ọma resa ọmọ serubábélì ọmọ sealitieli ọmọ neri ọmọ meleki ọmọ adi ọmọ kosamu ọmọ elimadamu ọmọ eri ọmọ joshua ọmọ elieseri ọmọ jorimu ọmọ matati ọmọ lefi ọmọ simeoni ọmọ juda ọmọ josafu ọmọ jonamu ọmọ eliakimu ọmọ melea ọmọ mena ọmọ matati ọmọ natani ọmọ Dafidi, ọmọ jésè ọmọ obedi ọmọ boasi ọmọ salimoni ọmọ nasoni ọmọ aminadabu ọmọ adimini ọmọ arini ọmọ esironi ọmọ pẹrẹsi ọmọ juda ọmọ jakobu ọmọ isaki ọmọ abrahamu ọmọ tẹ́rà ọmọ nahori ọmọ serugi ọmọ rehu ọmọ pelegi ọmọ eberi ọmọ sela ọmọ kainani ọmọ afasadi ọmọ shemu ọmọ noa ọmọ lameki ọmọ metusela ọmọ enoku ọmọ jaredi ọmọ mahalaleli ọmọ kenani ọmọ enosi ọmọ seti ọmọ ádámù ọmọ ọlọ́run.